mo kí yín o ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi pátápátá ni mo kí tẹ̀ ń wo ètò yín ètò wa obìnrin ni mí èmi náà sì ni ọmọ yín aya yín àti ọ̀rẹ́ yín Olúkẹ́mi Ẹgbẹ́yọdé tó ń kí yín káàbọ̀ sórí ètò lónìí àrà ọ̀tọ̀ ni mo tún wá fún yín amòfin ni mo mú wá fún yín nítorí pé kí ni mo fẹ́ kẹ́ mọ ohun tó jẹ́ ẹ̀tọ́ yín àti ohun tí ò ṣe ẹ̀tọ́ yín wọ́n yé yan ẹ̀yin obìnrin jẹ àwọn tí mo ní lónìí tán jẹ́ àlejò mi àwọn ni amòfin ìyáàfin olùtóyìn ọ̀làdélé ẹ káàbọ̀ sórí ètò wa o. ẹ ṣe máa wọn. ìbéèrè kan mà wá tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín o òun ní pé a ti ṣàkíyèsí pé ọ̀pọ̀lọpọ̀ wa gẹ́gẹ́ bí ènìyàn gan àmọ́ ohun tó jẹ́ ẹ̀tọ́ wa àti ohun tí ò ń ṣe ẹ̀tọ́ wa ìjẹ́ lè bá a sọ̀rọ̀ lórí àwọn nǹkan díẹ̀ tó jẹ́ ẹ̀tọ́ wa àti ohun tí ò ń ṣe ẹ̀tọ́ wa. ẹ̀tọ́ wa pọ̀ lóríṣiríṣi lábẹ́ òfin gẹ́gẹ́ bí èèyàn lápapọ̀ àti gẹ́gẹ́ bí obìnrin lákọ̀ọ́kọ́ ẹ̀tọ́ wa láti gbé ilé ayé ìyẹn náà ń pè ní right to life a ní lábẹ́ uh, section thirty six chapter four of nineteen ninety nine constitution tó ń ṣe ìwé òfin orílẹ̀-èdè wa nàìjíríà ó wà níbẹ̀ pé gbogbo wa gẹ́gẹ́ bí èèyàn a ní ẹ̀tọ́ láti gbé ilé ayé a gbọ́dọ̀ gba èèyàn kankan láàyè láti gba ẹ̀mí wa hmm. láìpẹ́ ọjọ́. Mm ìkejì náà sì ni absolute right ẹ̀tọ́ gbogbo ẹ̀tọ́ gbogbo wa gẹ́gẹ́ bí èèyàn kò ń ṣe obìnrin nìkan táwa ń lé ayé la ní absolute right. àtọkùnrin àtobìnrin àtọmọdé àtobìnrin àti ọmọdé la ní absolute right bẹ́ẹ̀ náà ni civil right civil right yìí jẹ́ ẹ̀tọ́ láti dìbò pé ó a fẹ́ yan èèyàn sórí àga o pé ó máa jẹ́ bí olórí wa o a ní ẹ̀tọ́ láti dìbò fún another èmi ni equitable right eléyìí jẹ́ ẹ̀tọ́ tó jẹ́ pé gbogbo wa ìkan náà we are equal ìkan náà ni wá wájú òfin kò sí ṣe pé bóyá èèyàn kan jẹ́ bíi gómìnà orílẹ̀-èdè hmm. ẹ̀tọ́ títí ẹ̀ yàtọ̀ rárá ìkankan náà la jẹ́ níwájú òfin kò sí pé èèyàn kan ga èèyàn kan kúrú òfin tó de gómìnà orílẹ̀-èdè yìí òun ló de àwa àti àwọn tó lówó àwọn tí ò lówó òfin yìí ló de gbogbo wa lápapọ̀ òfin yìí pọ̀ lóríṣiríṣi tó jẹ́ pé àwọn obìnrin a ní láti rìn kọ́ yé máa yàn wá jẹ right to life ẹ̀tọ́ láti gbélé ayé mo tún fẹ́ padà sí díẹ̀ lóòótọ́ bíbélì ní pé ká máa bọ̀wọ̀ fún ọkọ wa nítorí àwọn ni olórí wa mm. ṣùgbọ́n àwọn ọkọ míì kò ń ṣe pé kán bọ̀wọ̀ fún wọn wọ́n fẹ́ mú wa ní ẹrú tí ò sì yẹ ká gbà bẹ́ẹ̀ tó bá tí ọkọ ẹ bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ tó dá lóhùn tọ̀wọ̀tọ̀wọ̀ kì í ṣe pẹ̀lú ẹrù ó yẹ kó ṣe pẹ̀lú ẹrù ó yẹ kó náà fún ẹ ní ọ̀wọ̀ títí ẹ gẹ́gẹ́ bí ọkọ sí aya ọkùnrin míì tó bá ti ibiṣẹ́ dé ọkọ lọ sí ibiṣẹ́ ìyàwó náà lọ ibiṣẹ́ o tó bá ti ibiṣẹ́ dé oúnjẹ mi ń kọ́ ìyàwó tó ṣẹ̀ ń ṣe lọ́wọ́ torí pé oúnjẹ ò tètè ṣe tán ó di ká máa gbára wa lẹ́sẹ̀ kó máa nà án kó máa fọ létí kó máa fọ nínú eléyìí ó dẹ̀ dáa nípa ṣíṣe eléyìí ó ti rán ọ̀pọ̀lọpọ̀ ọmọ obìnrin ìyàwó lọ́sọ̀rọ̀ ọmọ àpàpàǹdodo oríṣiríṣi là ń kà ní ìwé ìròyìn wa lójoojúmọ́ ó dẹ̀ ti wá di nǹkan tó ń ṣẹlẹ̀ hmm. léraléra ṣùgbọ́n gẹ́gẹ́ bí obìnrin a ní ẹ̀tọ́ ó dẹ̀ yẹ ká mọ ẹ̀tọ́ wa láti gbé ilé ayé right to life. ẹ má jẹ́ a máa fún àwọn ọkọ wa láyè láti gba ẹ̀mí wa lójijì ẹ̀tọ́ wa ni láti gbélé ayé ọkùnrin mi ó lè má fẹ́ pa ìyàwó ẹ o ṣùgbọ́n nígbà tó bá ti bẹ̀rẹ̀ sí ni máa gba lẹ́sẹ̀ tó ń gba lójú tó ń sọ̀rọ̀ tóbìnrin ò sọ̀rọ̀ ó nà lẹ́ni hmm. ó fà mọ́ ó fi mọ́ra ó nà lọ́la ó fi mọ́ra tó bá yá ó lè rí ó lè já sí ikú ẹni tó bá dẹ̀ ti kú ni òun bá láàyè rojọ́ hmm, gẹ́gẹ́ bí àwọn obìnrin nǹkan tó yẹ ká ṣe àwa ta lọ́kọ tó máa ń nà wá tó máa ń ṣe wá bí ẹrú tó máa ń ṣe wá bí ẹran tí nǹkan bí eléyìí bá ṣẹlẹ̀ ẹ jẹ́ fi lo àwọn ẹbí wa. Hmm, hmm. bàbá mi ìyá mi nǹkan báyìí báyìí lọ́kọ mi ń ṣe fún mi. káti rọra máa sọ sílẹ̀ káwọn èèyàn kan ti máa mọ̀. ká fi máa sọ fún wọn pé ẹjọ́ nǹkan báyìí báyìí ló ń ṣe fún mi kán lè bá wa dá sí i. ṣùgbọ́n tá a bá fi lọ ẹbí ìyá wa bàbá wa bàbá ọkọ àwọn ẹbí ọkọ tí ò bá gbọ́ nǹkan tó wá yẹ ká ṣe ni pé ká kóra kúrò bẹ́ẹ̀ náà ká fi àyè sílẹ̀ ká yẹra díẹ̀ fún ọkọ náà nítorí ọjọ́ kan ikú ló máa ń já sí. Oh tá a bá yẹra kúrò lọ́dọ̀ ẹ̀ tó jẹ́ kó ṣì ń kọ̀ntínú ọkùnrin mi ò ti kúrò lọ́dọ̀ ẹ̀ á sì wẹ̀ wá ní. bẹ́ẹ̀ni a tún wà nà án bí tó bá wà a tún wà nà án mọ ìyá ẹ lára a wà nà án mọ bàbá ẹ lára ibi tá a ti nídi láti gbé lọ sọ́dọ̀ àwọn hmm. olófin nìyẹn hmm, ọlọ́pàá wa hmm. wá lọ ṣàlàyé fún wọn nǹkan báyìí báyìí ni o ọkọ mi ojoojúmọ́ ló wà máa ń nà mí ó ti nà mí lé mo fi lélẹ̀ fún un ó tún wá bá mi lé wa ó nà mí tọ́lọ́pàá bá gbé wọ́n á wọ ọ̀nà wọ́n á fún ní warning kó má lọ síbẹ̀ mọ́. because tá a bá ṣe gbogbo eléyìí kọ́gùn kọ́gùn kọ́gùn o. tó máa kọ́gùn bí kan ni o. kọ́gùn síbi kan ni. Hmm. ẹ má jẹ́ a máa fi ẹ̀mí wa ká fi máa ta tẹ́tẹ́ hmm. nítorí pé a ní ọkọ. Hmm. ọkùnrin míì tó bá ti yó tán ìyàwó ẹ̀ di punching bag. bẹ́ẹ̀ ni ní lílù gidi. ní lílù gidi gbẹlẹ́sẹ̀ gbẹlójú gbá lẹ́nu pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ìwọ obìnrin tó bá ti mọ̀ pé yíyó yẹn ló jẹ́ kó máa nù ẹ́ ọjọ́ tó bá ti rí pé òun ògógóró wálé ó ti gbà fún ẹ pé ẹ jọ̀ọ́ tó jẹ́ pé ẹ máa tira yín mọ́nu yàrá kan ni. kó má di kó túbọ̀ àdúrà kó gogoro ojú ẹ̀ lè kó dá tán kó dá. chapter four nineteen ninety nine constitution from uh, chapter from section thirty three to thirty six ẹ̀tọ́ wa ló kún bẹ̀ hmm. ẹ jẹ́ ká lọ rà gẹ́gẹ́ bí obìnrin káwa náà ti ẹ̀ ká ká mọ hmm. ẹ̀tọ́ tó tọ́ sí wa gẹ́gẹ́ bí obìnrin pé ok nǹkan báyìí báyìí o ọkọ mi hmm. ẹ̀tọ́ mi ni ọkọ mi ò gbọ́dọ̀ ṣe fún mi o àmì ní ká máa pọlọ́pàá sọkọ wa gbogbo eh, ìgbà. Eh, ẹ kẹ má lè lóòótọ́ wa àdékọ yín kọkùnkùn onọ́rọ̀rá eh. ń sọ yẹn o. ṣùgbọ́n oníkàlùkù ló ní ayé títí ẹ̀ láti gbé so ẹ jẹ́ àrọ̀ra máa ṣe ẹlòmíì ìdẹ̀dá nítorí wọ́n ti sọ fún wa nínú ètò obìnrin ní ní pé ká máa pọlọ́pàá sọ́kọ. ká máa pọ ìmí àwa ṣorí pẹlẹbẹ sọ́kọ ẹ̀ ọkọ <laughs> tó sọ̀rọ̀ ó ti fa láṣọ àwẹ̀ wa náà ẹ má jẹ́ àyàn. máa ń di ìyàwó. ẹ má jẹ́ àyàn obìnrin olórí pẹlẹbẹ sọ́kọ ó jẹ́ pé màmá faṣọ ya <laughs> ọkùnrin mi ò lè má fẹ́ nù ẹ̀ hmm. gbà tó bá ti ń faṣọ ọmọ lọ́rùn tó bá ti ń nà tó bá á nù ẹ̀. bẹ́ẹ̀ ni tó ẹ jẹ́ àrọra láti máa ṣe pẹ̀lú àwọn ọkọ wa ọlọ́run á ràn wá lọ́wọ́. ẹ ṣe ìyá wa ṣe rí i pé ọ̀rọ̀ ìwà ẹyọ ọkọ péré náà ìmú fún wa nínú gbogbo ohun tá a ní láti sọ pẹ̀lú wọn èmi ti sọ fún wọn pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ìmọ̀ bá wa sọ ìyá wa ìmọ̀ wà pẹ̀lú wa fún bíi sáà díẹ̀ láti sọ fún wa láwọn oríṣiríṣi ohun tó jẹ́ ẹ̀tọ́ wa gẹ́gẹ́ bí obìnrin ẹ ṣe gan ni a lọ́wọ́ yín a ìpè yín gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé mo ní ẹ máa bá wa ṣiṣẹ́ díẹ̀ lórí ètò yìí láti jẹ́ káwa obìnrin ká mọ ohun tó jẹ́ ẹ̀tọ́ wa.